ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين ولا تجعلوا مع الله إلها آخر إني ما أتى الذين من قبلهم من رسول إلا قالوا إلا قالوا ساحر أو مجنون أتواصوا به بل هم قوم طاغون فتول عنهم فما أنت بملون فذكر فإن الذكرى تنفع المؤمنين وما خلقت الجن والإنس إلا ليعبدون إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهدي ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وحبيبنا محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على حبيبك محمد بن عبد الله وعلى اله واصحابه وكل من تمسك بسنته وعمل بها الى يوم القيامه adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọba àlékè ọlá ọba àánú ọba ìkẹ́ ọba ìgẹ̀ẹ́ ọlọ́run tí ń ṣoore ẹ̀fẹ́ nìkọ̀ọ̀kan wa nígbà tá a lérò àti nígbà tá a lérò láre orí ọlọ́run ìkẹ́ ọlọ́run tí ń ṣe fẹ́ nìkọ̀ọ̀kan wa tá a máa du ọpẹ́ lé lórí àkọ́kọ́ mbẹ́ òun náà ni oore ìṣeni ní mùsùlùmí oore ńlá lélẹ́yìí fún gbogbo ẹ̀dá tí ó bá máa núrò láti lè mọ̀ fún ọlọ́run bá ọba aláàlọ́pẹ́ àkí ọlọ́run orí ńlá lélẹ́yìí ọlọ́run mọ́ borí náà jẹ́ fẹ́ kọ̀ọ̀kan wa ọlọ́run ti ń darí bùkátà ayé èyí tó tóbi ń bẹ́ẹ̀ èyí tó fúyẹ́ ń bẹ́ẹ̀ léyìí tí ń bà wá lẹ́rùn òun náà la gbogbo bùkátà wa sọ́dọ̀ rẹ̀ ọlọ́run bá wa bíyà rẹ̀ èyí tó kéré ń bẹ́ẹ̀ ni èyí tó tóbi ni ọlọ́run tí ń fò wá láyà náà ni tí ń bà wá nújẹ́ náà ni táwọn òwe pábà ṣírí ti fẹ́ẹ̀ tú náà ni ọlọ́run mọ́sá bàṣírí ẹnì kọ̀ọ̀kan wa àkí ọlọ́run yìí ọba tó yẹ pé tá a bá ti ronú pìwàdà níbi àwọn ẹ̀ṣẹ̀ wa kéékèèké àti ńláńlá máa gbà foríjì wa akí o bí o bá gbà náà tẹ́lẹ̀ kí lè ṣe fún àwa bẹ ọlọ́run ẹ̀mí tá a fi máa tọrọ àforíjì nípa àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké tá a fi máa wá títúmbá níbi àwọn ẹ̀ṣẹ̀ ńlá ọlọ́mọsá yọ̀ǹda ẹ̀fẹ́ kọ̀ọ̀kan wa ogun tí ń yẹ aburú ayé àwa ọlọ́run bá aláàníṣọ níbẹ̀ tèèyàn ní tàlìjẹ́nu èyí tójú wa tó ni èyí tójú wa ò tó ni ọlọ́run mọ́sá yín olùṣọ́ ẹni kọ̀ọ̀kan wa o ọba aláàtì máa fẹ́ dá mọ́nà ẹni bá mọ́nà náà ni ó mọ mọ́nà láyéláyé bọ́bá wa pinnu pé òun bá òun ò fẹ́ fi ẹ̀dá kan fi mọ́nà kò sẹ́ni tó lè fi irúfẹ́ ẹ̀dá bẹ́ẹ̀ fi mọ́nà kábíyèsí ọlọ́run gbogbo ẹ̀dá tó ti mọ́nà lónìí ọlọ́run mọ́ ṣe wa lọ́nà láyéláyé o àlékún ìmọ̀nà tó péye àlékún iman àlékún taqwa ọlọ́run kó jogún ẹ̀fẹ́ ní kọ̀ọ̀kan wa gbogbo àwọn tí wọ́n ń bẹ lórí ìlànà náà táwọn náà ń bẹ tí wọ́n ń ro ipa bọ́ náà ni tí ì sì ṣọ́nà lọ́dọ̀ ọlọ́run ọlọ́run báwọ̀ dá wọn padà kó fi ọ̀nà ó tọ́ fi mọ̀ wọ́n àkí ọlọ́run yìí ajẹ́rìsí pé ìkan ṣoṣo ni nínú ọlá olórogún kò lálàfíjọ kò lálàfíwé látara ẹni láti ń jẹ́rìí pé aṣíwájú wa nabi wa muhammad sallallahu alayhi wa sallam ẹrú rẹ̀ ni òjíṣẹ́ rẹ̀ ni ìkẹ́ àtúlà tó péye ọlọ́mọba wa ṣe fún ànábì àtòun àtàwọn ará ilé rẹ̀ wọn sọ̀hábà àwọn ìyàwó àwọn ọmọ àwọn òbí ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́njẹ́ kálkìyà mọ̀ yẹ wọn. gbogbo àwọn tí mẹ́lẹ́ kìyà máa nù wọn ọlọ́run kò ṣe bẹ́ẹ̀ ní ilé ibùgbé tó jẹ́ ilé ibùgbé rọrùn fẹ́ni kọ̀ọ̀kan wa yá dórí gbogbo àwọn bàbá wa àwọn fadilati sheikh almarhum Shitu Thani ọlọ́run bá wa fọ̀run kẹ́ wọn àwọn bàbá wa fọ̀run bíi láti ṣe almarhum ahmed alfati shitu thani rahimahullah àwọn bàbá wa fọ̀run bíi láti ṣe almarhum ahmed alfati elégbèdè rahimahullah ìkan gbogbo àwọn afẹ́ ẹni kọ̀ọ̀kan wa àwọn ọ̀gá ẹni kọ̀ọ̀kan wa àwọn olólùfẹ́ wa tí wọ́n ti rẹ̀ kìyàmà ọlọ́run kó bá wa ṣe kún sinmi fún wa ìyá dórí bàbá wa lọ́mọ lè gbàgbé. Ambabawa sifu wa sífù zaka àríkọ́ṣe ọlọ́run bàbá jẹ́ kálkìyà mọ̀ yẹ bàbá ọlọ́run bàbá ṣe sàárè wọn ní abàtà àlìjẹ́nà lára iṣẹ́ olóore tí wọ́n ṣe ńlẹ̀ òun náà lèyí táwọn ọmọ rẹ̀ nú rẹ̀ yìí gbogbo ládàá rẹ̀ yìí tó bá jẹ́ tiwọn bẹ́ẹ̀ ọlọ́run mọ̀ hànà rẹ̀ fún wọn láéláyé gbogbo kú délé wọn tí wọ́n jẹ́ mùsùlùmí ọlọ́run bá wa ṣe wọn lẹ́ni ìkẹ́ bá wa ṣe wọn àwa kí gbogbo àwọn òbí wa tí wọ́n ń bẹ láyé o ẹ̀mí gígùn àlàáfíà ara ìfọkànbalẹ̀ ìgbàyàrísìkì ọlọ́run bá wa ṣe fún wọn ọlọ́run bá wa kẹ́ wọn báwọn náà wa ní kékeré bíyà dórí wa àwọn àfa wa tí wọ́n ń bẹ láyé ọlọ́run ọba ìlàtọ̀ náà fọ̀dí láti ṣe abdulhamid shitu thani baba wa mudiru nil markaz hafidhahullah wara'a ọlọ́run bá wa kún wọn wa pẹ̀lú ọlọ́mọba wa lákìísí wọn àánú ọlọ́run ti ń bẹ pẹ̀lú wọn ọlọ́run yọ ọ̀rẹ́ lára wọn láyéláyé fi adórí àwọn mùsírìfù wa tí wọ́n ń darí wa ní iléeṣẹ́ Sunna TV gbogbo wa náà ti mà ẹni àdúrà ni wọ́n ẹni tá à ń fi àdúrà rántí lóòrèkóòrè ni wọ́n ọlọ́mọba Allah mọ̀dà àwọn dọ́là rẹ̀yìn láyéláyé àwọn náà ni bàbá wa fadilati Sheikh Dr. Abdulrahim Shitu Thani hafidhahullahu li khidmati l-Islam wal muslimin ọlọ́mọba wa lékun oore rẹ̀ lára yín lórí ọmọ lórí ìyàwó lórí ẹbí nínú iṣẹ́ islam ọlọ́run ààbò rẹ̀ ọlọ́run yóò máa bẹ pẹ̀lú yín o àfi ń fi kí gbogbo àwọn ṣàyè tí wọ́n ń jẹ́ṣẹ́ ọlọ́run lọ́lọ́kanjọ̀kan ní agboolé tá ń bẹ yìí láyé kọ̀ọ̀kan ni nínú ìlú kọ̀ọ̀kan ni ọlọ́run bá wa san gbogbo wọn lẹ́sàn olóore àwa kí àwọn tí ọlọ́run ránṣẹ́ tó jẹ́ pé ìkan nínú ilé yìí ló jẹ́ nínú iṣẹ́ tí ọlọ́run bá ba Allah tí oníkẹyìn ẹmọ wa jẹ láyé tẹ́ ẹ bá jẹ tẹ́lẹ̀ kò sẹ́nìkan tí ó mú yín ọlọ́run tó ní yín lò tó fi ń fi kẹ́sì islam á ọlọ́run bá àkí ọlọ́run àkí ọlọ́run ọlọ́run bá wa sọ yín lẹ́sàn án lóore kò sírò àdúrà yìí ó ká lè máa ṣe fún yín ọlọ́run ló bá ẹ lẹ́sàn ó sì ní inna Allaha la yudhi'u ajral muhsinin gbogbo àwọn olùṣe dáadáa pátá òun ìfẹ̀sán wọn ráre láyé o bẹ́ẹ̀ náà ní lal kiyama látòrí àwọn bàbá wa alhaji abdulrazaka sefu zaka ọlọ́mọba kún yín ọlọ́mọba wa pẹ̀lú yín ọlọ́mọba wa lákìyèsí yín gbogbo iṣẹ́ tẹ̀yìn máa ń ṣe tí máa bá ṣe wọ́n irúfẹ́ olóore báyìí jẹ́ ọlọ́mọ fi ṣe fún yín látòrí yín fi dé àwọn ọmọ ìyá yín alhaji yakub alhaji musa gbogbo wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà lọ tí wọ́n ń ṣagbátẹrù ẹ̀ Sunna TV pẹ̀lú yín ọlọ́mọ jẹ́ mọ̀ṣíláyíláyé gbogbo ibi tẹ́ ẹ ti mú wárìsì kì í tẹ̀ ń ná ọlọ́run ni wa ma anfaqtum min shay'in fa huwa yukhlifu wa huwa khayrur raziqin gbogbo bí tẹ́ ẹ ti mú ọlọ́run bá wò ànábọ̀ ni kó máa jẹ́ àdápadà orí lọ́tún ló sì níbi tẹ́ ẹ lérò ọlọ́run sábà wá ṣe fún yín ọlọ́run jẹ́ màlá rẹ̀ láyéláyé àwa bí ọlọ́run bá ọba láti ń kún yín ọlọ́run padà lẹ́yìn yín wọn fi gbogbo yẹn ibi náà pátá láti òkè délẹ̀ àwa kí àwọn tó jẹ́ pé wọ́n ń darí wa sínú afẹ́fẹ́ nílé iṣẹ́ TV tá à ń bẹ yìí àkí ọkùnrin wọn àkí obìnrin wọn eléyìí náà ọ̀kan nínú iṣẹ́ ọlọ́run náà ni oore ayé ọlọ́run bá wa san yín oore alikiyama ọlọ́run bá wa san yín ọlọ́run jẹ́ wá jọ ní àjọṣepẹ́ nídìí iṣẹ́ tá à ń bẹ̀ yìí ọlọ́run wọn fi kú tó yá wọn fi pa ẹnì kọ̀ọ̀kan wa o gbogbo ẹ̀yin náà tí ẹ̀ ń gbọ́ wa nílé lájò ní ẹ̀yin bàbá wa ẹ̀yin ya wa ẹ̀yin olólùfẹ́ Sunna TV akínyìn àánú ọlọ́run ọlọ́run yóò máa bẹ pẹ̀lú yín ààbò rẹ̀ ọlọ́run yóò máa bẹ pẹ̀lú yín ibi iṣẹ́ ìṣe ẹnì kọ̀ọ̀kan yín àbí ọlọ́run bá ọba alá ọlọ́run bá fi àlùbáríkà sí i gbogbo èyí tí ẹnì kọ̀ọ̀kan wá wá ń wí bí àti èyí tẹ̀yìn náà ń gbọ́ ọlọ́run yóò wúlò fún aláyé àti ní gbangba kìyàmà akíra wa sí i pé asalaamu alaykum wa rahmatulahi ta'ala wa barakatuhu. èyí tí a fi yomi tó rọrọ pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa ní àyájọ́ títò ní ń gbọ́dọ̀ wọn bọ́ bá alá méjì náà ni nínú yìí pé kẹ́yìn mú tọ́lọ́hún ṣe kó máa tẹ̀lé kó tẹ̀lé súnà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìkànnù àdánwò kejì ọlọ́run má fi ṣàdánwò fẹ́mi rẹ o òun náà ni ẹni tí ó bá ti tẹ̀lé ọlọ́run ó gbọ́dọ̀ ní nǹkan míì tí ń tẹ̀lé òun náà ni ṣèitán ẹni ẹ̀kọ́ ẹni ègbé ẹni tọ́lọ́run ti lé jìnnà sí kẹrẹ̀ tí gbogbo wa náà wà á mọ̀ pátápátá eléyìí ẹni ẹ̀kọ́ ni ẹni ègbé ni ọlọ́run mọ̀jẹ́ ó jọba nínú ayé ẹnìkọ̀ọ̀kan wa gbogbo àná láti mọ̀ pé ṣètọ́ọ̀nù ẹni ẹ̀kọ́ ẹni ègbé kò wá ṣiṣẹ́ dáadáa láyé kò wá ṣiṣẹ́ rere láyé báwo àfáàná ti ṣe ń pèpè ẹ tẹ̀lé ọlọ́run ẹ tẹ̀lé súnà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ náà ni ṣètọ́ọ̀nù òun náà ń lo agogo bẹ́ẹ̀ náà lòun náà mọ̀ pé àwọn èèyàn bẹ́ẹ̀ náà lòun náà ń ké gbàjáre bẹ́ẹ̀ náà lòun náà kẹ́ bò sí i pé ẹ tẹ̀lé mi náà kẹ́ ẹ lè rí gbàlà láyé kẹ́ ẹ lè rí gbàlà lálkìyàmà ṣùgbọ́n gbogbo ẹni bá rò yìí pé ìpè tí ṣe ìtọ́n ẹni ẹ̀kọ́ ẹni ìgbé mi ń pè ọ̀nà ń bẹ ń bẹ kò mọ̀ sọ́nà ń bẹ o fún gbogbo mùsùlùmí Allah ẹ jẹ́ alákìyèsí ọlọ́run sọ nínú al-Qur'an al-Karim a'udhu billahi minash shaytanir rajim bismillahir rahmanir rahim ọlọ́run ni ash-shaytan ya'idukumul faqra. wa ya'murukum bil fakhsha gbogbo wa náà láti mọ̀ pé iṣẹ́ tí ṣètọ́nù wa ṣe láyé òun náà ni pé akórí ibú ẹ̀dá bẹ́yàn ni akóṣìbérò ni ṣètọ́nù ẹ gbọ́ dáadáa bí wọ́n bá ń béèrè pé talent tí ó jẹ́ akóṣìbérò òun náà ni ṣètọ́nù yóò kóṣìbérò nínú owó yóò kóṣìbérò nínú ọmọ yóò kóṣìbérò nínú ọlá yóò kó ìṣìbérò nínú ipò yóò wá kó bá ọ tó fi dẹni tí ò ní ní ládà kan wájú ọlọ́run níbi gbogbo ohun tí ọlọ́run bá ọba Allah subhanahu wa ta'ala ó bù ọ ló fi jẹ́ pé ṣètọ́ni táwọn wòye arọra wa gbẹ̀yìn mùsùlùmí tí ẹ̀ ń gbọ́n wa ẹ má jẹ́ ó jọba nínú ayé wa ṣètọ́ni ẹni ẹ̀kọ́ ẹni ìgbé ẹ má jẹ́ ó fòrò ayé wa ṣètọ́ni ẹni ẹ̀kọ́ ẹni ìgbé ẹ má jẹ́ ó tiwa ṣe ṣèitọ́n ẹni ẹ̀kọ́ ẹni ègbé ẹ̀mọ́jẹ̀ ó lọ́wọ́ nínú ayé mi rẹ gbogbo ẹni tí ń wá ọlá lónìí tí ò rí ọlá yàídùkùn ṣèitọ́n lára ṣe ṣèitọ́n náà ní pé yóò mọ tarí rẹ ò lọ́lá ìwọ náà ò ti wá tẹsẹ̀ bọ́sẹ̀ báyìí ibi táwọn ẹlẹgbẹ́ rẹ rí ìgbà tí wọ́n fi dẹni ọlá lónìí jẹ́wọ́ náà ò ní gbìyànjú ìwọ náà ò bá gbàgbé ọlọ́run bọ́ba Allah subhanahu wa ta'ala ó ní bẹ́ẹ̀ ni a gbọ́dọ̀ lówó láyé ṣèitọ́n wọn wá rẹ díẹ̀díẹ̀ yóò mọ taari rẹ díẹ̀díẹ̀ yóò mọ taari rẹ díẹ̀díẹ̀ títí ọ̀nà tó yẹ kó o gbà kó o fi kó àrísìkí jọ gba ọ̀nà halal yóò darí rẹ kó mbẹ èyí tó tètè rí ní kíákíá tí ò ní wúlò fún ọ láyé àti lálùkìyà ṣètọ́nù wà darí rẹ síbẹ̀ gbogbo àná náà sì ti mọ̀ yí pé àdámá ayé kí là ń wá kí là ń wá nínú ayé wa tuhibbuna al-mala àtọ̀gá àtọmọṣẹ́ àtàṣíwájú àtọmọlẹ́yìn àti ẹni tí ń bẹ lókè àtẹni tí gbogbo wa náà ìfẹ́ owó yìí náà ní í darí wa káàkiri ayé afẹ́ràn owó léyìí tó pọ̀ ẹ̀jẹ̀ wa lákìyèsí o bàbá wọ owó yìí ẹ má jẹ́ kí ṣètàn ẹni ẹ̀kọ́ ẹni ègbé kó fi títí ẹ̀ náà fi kó bá wa níbi wípé afẹ́ mọ́ lọ wá ọlágbá ọ̀nà tí ò lọ tí ò sì dáa gbogbo wa táwọn wá ipò láyé ya'idukum ṣètàn alikawa ni ṣètàn náà ní wípé ṣe bóun wọ́ ọmọ náà ni á bùn ọlọ́mọ tó bá ti lè kúnlẹ̀ fún nǹkan báyìí tó bá ti lè bọ nǹkan báyìí tó bá ti lè sin nǹkan báyìí ń gbọ́ wá gbìyànjú títí tí tó tẹ̀lé ṣètọ́ọ̀nì ẹni ẹ̀kọ́ ẹni ìgbé ọmọ ọmọ mọ̀ dé ọmọ tó dé nìyọ́ wọn rúfọ́ ọmọ tó jẹ́ àǹjẹ̀nú èèyàn ni ọmọ wa wọnú ilé kò ní wá hùwà bí èèyàn yóò wá wọnú ilé kò ní jó èèyàn yóò wá wọnú ilé kò ní jẹ ẹranko gbogbo àlùkáwà ní ti ṣètọ́ọ̀nì ṣe kalẹ̀ fún gbogbo ọmọ Bani Adam ẹ̀jẹ̀ alákèésí gbogbo àwọn ọlọ́lá òní ọlá tí ń bẹ lọ́wọ́ wa tá a fi dépò tá a dé ṣé kò ní ṣe òní ọwọ́ ṣètọ́ọ̀nì nínú ipò tá a wà lónìí tá n bẹ ṣé ò lọ́wọ́ ṣe ìtọ́nù nínú gbogbo ń tọ́lọ́hún bùn wá lónìí ya'idukum al-faqra ya'murukum fil-fahsha alikawa ni tó gbà láti ọ̀dọ̀ ọlọ́run ní pọ́lọ́run rẹ ọba Allah nígbà tó ti yọmí kò nínú kẹ tó ti yọmí kò nínú dẹ̀ra yọ̀ǹda fèmí náà gbogbo tí ń jẹ́ àkóbá ayé tí ń jẹ́ wàhálà tí ń jẹ́ fìtínà tí ń jẹ́ dààmú táwọn èèyàn ní fi ráyè ṣe tí wọ́n máa jẹjẹ kújẹ tí wọ́n máa mumukúmu tí wọ́n máa rìnrìn kúrin tí wọ́n máa sọ̀sọ́kújọ sọ̀sọkúsọ jẹ́ kémi náà nípín kan nínú ayé àwọn tí wọn bá ti gbọ́nà fún rẹ ọlọ́run bàbá àlá kó jẹ́ pé àmọ́jọ ṣayé lọ gbogbo èèyàn wọn yá wa nínú ẹ̀sìn Islam gbogbo àyè wù ká lè máa bẹ lónìí ẹ̀jẹ̀ á máa gbìyànjú ká kún fàdúrà púpọ̀ iṣẹ́ tíṣe ìtọ́nu wa ṣe nínú ayé ó pọ̀ òun kódà bẹ́yẹn àwọn onímọ̀ mi ń gbà mí ẹlòmíà wò òun fẹ́ nímọ̀ tó bá fà yín lẹ̀ fún ṣèitán ya'idukum al-faqra wa ya'murukum bil-fahsha ṣé ìmọ̀ ló fẹ́ ní ló nǹkan báyìí ìmọ̀ ló fẹ́ ní ló nǹkan báyìí ìmọ̀ ló fẹ́ ní rìnrìn báyìí ọlá ló fẹ́ ní súndé àyè báyìí tó bá ti tẹ̀lé baba alágbájá pẹ̀lú ohun tí ń ṣe nì léyìí tí ò da ní ohun tí ń sìn àá ó bá ti débẹ̀ ìmọ̀ tó ń wà ní òní ẹ̀dá kùn tá a bá wà nínú ìmọ̀ náà bù ṣe ń kọ́ ẹ̀ rí i pé kò ní wúlò ayé ò ní mọ̀ wá àwọn yòó sì ti mọ mọ̀lẹ́ kan náà pé irúfẹ́ ìmọ̀ tá a ní o ìmọ̀ ṣètọ́nù ni irú ọlá tá a ní o ọlá burúkú ni irú ipò tá a dé yìí o á ó lọ́wọ́ ayé nínú ó lọ́wọ́ ṣètọ́nù nínú ìhun tí ṣètọ́nù wá ṣe nínú ayé òun nìyẹn láfi wá ń sọ fúnra wa yìí pé àlùkáwà ni tí ṣètọ́nù mú wáyìí láti sọ wá dẹni òṣìwájú ọlọ́run láti lè kó bá ìgbésí ayé wa láti lè kó bá ẹ̀sìn wa mùsùlùmí ó gbọ́dọ̀ lákìyèsí púpọ̀ nítorí kíni anabi wa muhammad sallallahu alayhi wa sallam ń sọ nínú ọ̀rọ̀ rẹ̀ gbogbo àwa tá à ń wá arsiki lónìí tó jẹ́ pé arsiki ọ̀nà ṣèitọ́nù là ń wá ẹ̀jẹ̀ lákìyèsí ọlọ́run tí mo ti parí ìgbésí ayé wa ká tó wá sáyé anabi wa muhammad sallallahu alayhi wa sallam ń sọ nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní inna ruhal kudus nafatha fi ruuci anna nafsan lan tamuta hatta tastakmila rizqaha. وإن أبتع عليها فاتقوا الله وأجملوا في الطلب ẹ rí i pé ṣètọ́n ẹni ẹ̀kọ́ ẹni ìgbé ibi tí gbogbo wa ń súnré sí jù lónìí òun náà ní pé mo fẹ́ dà mo fẹ́ dà mo fẹ́ dà ẹ jẹ́ alákìísí o tí ṣètọ́n bá fẹ́ wọnú ayé wa tó bá fẹ́ sọ ọ́ dídàkudà tá a ní nípò láyé tá a dolóṣì láyé tá a tún di olóṣì lálkìyàmọ̀ ẹ jẹ́ alákìísí anabi wa sallallahu alayhi wa sallam ó ní inna ruhal ruhul kudus tí ń jẹ́ malayika jibril nafatha fi ruhi ó ní ó fẹ́ ẹ̀mí sí ọkàn títun ìyẹn malayika jibril anabi ni ó fẹ́ atẹ́gùn ẹ̀mí tó da sára ẹ̀mí títun anna nafsa yìí pé kò sẹ́mi kan nínú ayé tí bá ti mí lọ òkè tí mí lọ lẹ̀ lẹ́ǹtẹ̀ múta kò ní pẹ́yìndàlẹ́ ayé yìí kò ní kún hatta tastakmila rizqaha títí yóò fi lo iye òǹkà sì tá a kọ kalẹ̀ fún tí yóò fi kó nínú ayé èyí tí wàá rí tàwa ń kánjú ẹni tí wọ́n kọ kádàrà tí mílíọ̀n fún cinquante million cent million pé yóò ná láyé yóò ná tán kó tó di wípé yóò jáde nínú ayé wà in abtọ́ àléhà kódà kó yára sì kí ni ń fà ń fà ọlọ́run tètè kó o lé lọ́wọ́ ló fi wá jẹ́ pé gbogbo àtúnṣe pé yàrá ìdókòmù ṣètọ́n àṣetọ́n lónìí à ń pẹ́ jù àrísìkì tètè wá lọ wà tí wọn náà wá súnre tọwọ́ rẹ wá bá ọṣẹ tó o lò ihun tó o lá gbogbo àgbo tí ń wè fún ọ gbogbo ohun tó ń lò ọfọ ni gbogbo ẹ náà ni arísìkì wá dé arísìkì tó dé ní kò kọjá kádàrá tí ọlọ́run bá ọba aláàkọ kalẹ̀ fún ọ níjọ́ tó bá ti pé cent million tó bá ti lo cent million tán nínú ayé ẹ̀ kó o tó kú òṣì yóò wá bẹ̀rẹ̀ ìyàwó wa bẹ̀rẹ̀ yóò dolówó àná yóò dẹ̀ ti ń tọrọ jẹ yóò dẹ̀ ti ń tọrọ mu nígbà tó jẹ́ pé ṣètọ́nù ló le ṣètọ́nù ló dààmú rẹ̀ ṣètọ́nù ló kó sílẹ̀ mi ó fẹ́ tètè sódolo ṣì nínú ayé ìpè àrísìkí tó ń wáyé ó mọ̀ lé wọ́n á rántí pé iye tọ́lọ́run bá bá kọ kalẹ̀ náà lórí kò tó jáde nínú ayé ó lò ó kọ́dà kárìsìkì mi ni máa fà á ńlẹ̀ kọ́lọ́run mọ́ tètè kólé ọ lọ́wọ́ njọ́ tí bá ti ń pélé kan náà èyí tó fẹ́ lò ó lò tó bá ti pélé kan náà báyìí kò ní lékún ohun tọ́lọ́run kan bá bá aláàkọ́ kalẹ̀ fún ẹ wa muhammad sallallahu alayhi wa sallam fi wọn sọ pé fatakunla ẹ̀yin ọmọ ìyá mi ṣètọ́ni àyíndìkùn fàkàrà àlùkáwà ní tiẹ̀ yí pé àníyìn akóṣìbérò tí mo jẹ́ ní èéṣe mi nìkan ní òde ẹni iná àbáṣì wo lónìí lóòótọ́ fa ọ̀nà tí gbogbo wọn gbà fi wá owó lónìí àyíndìkùn ṣètọ́ni fàkàrà ṣètọ́ni ọba ẹni ẹ̀kọ́ ẹni ìgbé ó ti kó sínú gbèsè ayé ẹni kọ̀ọ̀kan wa níbi ìwárísìkì anabi ni fatakunla ẹ̀yin wọn ìyá mi ẹ̀pẹ́ yẹn náà yẹ bá yẹ yín náà ni débi pé tá a bá díwájú ọlọ́run tá a bá fẹ́ rojọ́ tá a bá díwájú ọlọ́run ibo ti kó tá a bá díwájú ọlọ́run báwo ló rìn gbà á lè rí ọ̀rọ̀ sọ wájú ọlọ́run ṣètọ́nù oníṣẹ́ mọ́ bọ́n wájú wípé èmi ni òun èmi ni mo kó bá ń gbà tí ń bẹ láyé gbogbo àwa aláàtì kí òní tí ọlọ́run bá ọba aláàtì ó ní arsìkì ẹ dákun yá bẹ̀rù ọlọ́run ẹ̀yẹn lè lówó tán kí ṣe ìtọ́ni ẹni ẹ̀kọ́ ẹni ìgbé tí wọ́n taari ẹ̀ pẹ̀lú owó tó nígbà ọ̀nà halali ni tí ó tún máa jẹ́ pé ìyá amúrúkú bilfasha yóò mọ wá taari rẹ̀ sí di ohun tọ́lọ́ wọn bá ọba aláàkọ́ ohun tọ́lọ́ wọn bá ọba aláàní ajínà sí ibẹ̀ ni ó mọ náwó sí ayé ó sì mọ dùn mọ́ ọ̀lànà gbogbo yóò mọ gbèrú sí sanestadrijum min haythu la ya'lamun ọlọ́run lúgọ̀ dùn ibi tí ó ti mú ṣètọ́ni bá lè link mi nínú ìgbésí ayé yẹn tí ẹ bá láyé ó bẹ́ẹ̀ lálùkì àmọ́ nìyẹn o nítorí iṣẹ́ tí ṣètọ́ni wá ṣe láyé nu gbogbo àná ìlàsì ti mà gbogbo alárìsì kí ò ní. anabi wa muhammad sallallahu alayhi wa sallam ní sọ iná ó ní iná ahadakum yujmau khalquhu fi batni ummihi arba'ina yawman thumma yakun fi dhalika alaqa mislu dhalik مثل ذلك ثم يكون في ذلك مضغة مثل ذلك ثم يرسل عل... ثم يرسل الملك فينفخ فيه الروح ويؤمر بأربع كلمات بكتب رزقه وأجله وعمله والشقي أو سعيد ọ̀pọ̀lọpọ̀ wa lóde òní afi Ọlọ́run kù nínú ayé wáàsí wo làwọn afáwọn ṣe náà tó bẹ́ẹ̀ ṣe bí dábàá lówó làwọn náà lánàá fún bẹ́ẹ̀ ni ya'idukum shaitan alfakra iṣẹ́ tí shaitan wa ṣe nìyẹn wọ́n lọ wá owó wọn ni tó máa ti rán àwọn èèyàn lọ Mẹ́kà tóun bá ti kọ́ àwọn mọ́síláṣí tóun bá ti kọ́ àwọn lékéwò tóun kọ́ wọn lé àwọn lédo tóun tóun tọ́jú àwọn ọmọ òrukàn ọlọ́run yá fi ti tòun ṣètọ́nù àlùkáwà ní tó ṣe pé òun ó sọ ọ́ dolóṣì olórí ibú ayé àti tàlkìyàmà owó tá a bá fẹ́ wá ẹ̀jẹ̀ ó jẹ́ owó gidi tó jẹ́ ipa àrísìkì gidi ipò gidi ọlá gidi ìmọ̀ gidi débi pé tá a bá déwájú ọlọ́run ṣètọ́nù ò ní lágbára nínú ìgbésí ayé wa ẹ wà níbi wa muhammad sallallahu alayhi wa sallam nínú hadith gbogbo àwọn afáàmọ́ kà fún wa lójoojúmọ́ gbogbo ẹni bá dìbí pé ó ní imọ̀n tó gba ọlọ́run bá ọba aláàgbọ̀ yóò mọ̀ yìí pé àṣàrìsì kì í àṣé wọn ti kọ́ kalẹ̀ fún wa kọ́lọ́run tó dá sánmọ̀ méjèèje ilẹ̀ méjèèje cinquante mille ans làdísà náà fi sọ ó ní wọn ti parí gbogbo ohun tí a jẹ tá a mú tá a nà tá a lò cinquante mille ans ní kẹyìn rẹ ẹgbẹ̀rún ọdún ẹgbẹ̀rún ọdún ọ̀nà àádọ́ta ní kẹyìn rẹ lọ́lọ́run ṣẹ̀ṣẹ̀ wá dá sánmọ̀ méjèèje àti ilẹ̀ kí làwọn ń sunre fún a kà gbìyànjú ni kí la wá ń dààmú fún a kà sunre ni kí la wá ń ṣe wàhálà fún kọ́ mọ́ bá dàbí pé àjòkó ń pò kan ṣo ni láwa gbìyànjú lárìsìkì ni yóò mọ̀ wá dé wá bá wa yóò mọ̀ dé wá bá wa yóò mọ̀ wá dé wá bá wa tí wọ́n bá wá rò pé àbí nǹkan tó ń ṣe lọ́ṣẹ́ ni àbẹ́tù tó ń la ni àbí tíyà tó ń lò ni àbí hàn tó ń lò ni àbá sì jẹ́ kan ni ṣaitan ya'murukum ash-shaytan ya'idukum al-faqra wa ya'murukum bil-fakhsha iṣẹ́ ìṣù ni wàláhì iṣẹ́ ìṣù ni arsìkí ọlọ́run ti parí ẹ̀kọ́ tó wáyé ọ̀dà ó wá rí pé èyí tí ó jẹ́ pé bí àádọ́ta ọdún àádọ́ta ọdún ẹgbẹ̀rún ọdún ẹgbẹ̀rún ọdún ọ̀nà àádọ́ta kọ́lọ́run tó dá sánmọ̀ méjèèje àti ilẹ̀ méjèèje èyí ń lọ èyí tí wàá ń bẹ nítòsí ń bí tánàbí wa muhammad sallallahu alayhi wa sallam ti sọ fún wa nínú ọ̀rọ̀ rẹ̀ àdìsí wọ́n ti kálí ọ wọ́n lè kà fún wọn títí títí tí ìrántí lè tàwa tó mú wáyé kó o lè lákìísí ara rẹ níbi gbogbo àsìkí tó bá fẹ́ wá láyé ipò tó bá fẹ́ wá ọlá tó bá fẹ́ wá ìmọ̀ tó bá fẹ́ wá iyì tó bá fẹ́ wá má jẹ́ ó lọ́wọ́ nínú tọ́lkáwà ní títí ẹ̀ nìyẹn anabi ní inna ahadakum dájúdájú ẹnì kọ̀ọ̀kan tí ń bẹ nínú ayé yìí àtọkùnrin àtobìnrin àtẹ̀yìn funfun àtẹ̀yìn dúdú àtọ̀gá ni wá wo bí ó ti kú yujumau khalquhu fi botni ummihi arba'ina yawman gbogbo dídá wa dálàkọ́kọ́ ní kẹ̀yìntì bàbá wa ìyá wa wọ́n jọ sun tọ́lọ́hún ṣe ámínà sí ọjọ́ ogójì ọjọ́ alákọ̀ọ́kọ́ ni omi àtọ̀ ni ọlọ́run yóò kójọ síbẹ̀ yóò mọ̀ bẹ́ẹ̀ lápò dòkè àwọn ìyá wa ìwọ́ tó wá di odidi èèyàn lónìí tó ń ṣe fáàrí sọ́lọ́hún tí ṣèyítọ́nù lọ́wọ́ nínú ayé ẹ̀ wọ́n ní o sìn ọlọ́run olóhùn ní sin náà wọ́n ní o tẹ̀lé ànẹ́bí olóhùn ní tẹ̀lé ànẹ́bí ṣé o sì wá rántí yọ̀ kí ni pé omi lásán ni ọ́ kí ni bàbá rẹ jẹ ọkà ni ìrẹsì ni màkà ni wọ́n mu tíì ni èèwọ̀ ni wọ́n jẹ́ ń yọ̀ kí ni tọ́lọ́run só papọ̀ mọ́ra wọn tó di omi tó jẹ́ pé wọ́n súnmọ́ ìyá wa tó wá dí èèyàn lónìí lódìdí tí wọ́n wá ń sọ pé tọ́lọ́run bò ó àṣẹ ìtọ́ni àmúrùkùn yìí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 نعم بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين gẹ́gẹ́ bí àkíyèsí tí a ń bá ń bọ̀ wá níbi àyètọ́láhùn tí ń júwe fún wa nínú alukur'an alkarim ọlọ́run ní aṣèitán yàídùkùn alfakọ̀rọ̀ mọ́rùkùn bilfakṣà iṣẹ́ tí ṣèitán wá ṣe láyé ó pọ̀ ara ẹ̀ náà ni alkawa ni tó ṣe pé ń sọ yín di aláìní ń sọ yín dolóṣì àkóṣìbérò ni mo jẹ́ ọlọ́run ní jẹ́ abáwọn nípìn bẹ́ẹ̀ wá sí dáa láti lè máa gbọ́ ọ̀rọ̀ ọlọ́run dáa níbi tẹ́nì kọ̀ọ̀kan ọba wa kù sí a lè lákèésì gẹ́gẹ́ bí hadith anabi muhammad sallallahu alayhi wa sallam tí a bá mọ́ wa anabi ni inna ahadakum yujma'u khalquhu fi batni ummihi arba'ina yawman gbogbo ẹ̀dá yín kọ̀ọ̀kan tẹ́jú yàn láyé lónìí tẹ́jọ́ lọ́lá tẹ́jọ́ nípò tẹ́jọ́ níyìn tẹ́jọ́ ní karama ìpìlẹ̀ ṣẹ̀ṣẹ̀ ayé yín ńgbà ẹ̀jẹ̀ àtọ̀ lálàkọ̀kọ́ ọlọ́run gbé kalẹ̀ sápò dùkẹ́ àwọn ìyá wa fógójì ọjọ́. thumma yakunu fi dhalika alaqata mithla dhalik lẹ́yìn ogójì ọjọ́ àkọ́kọ́ ni ọlọ́run ní ogójì ọjọ́ kejì ẹ bá ń sọ ẹ̀jẹ̀ dídì ó wá di ẹ̀jẹ̀ dídì èèyàn ni ọ̀hún anabi tó tẹ̀síwájú fùmọ̀yẹ̀kúnnù fi dhalika mudghatan mithla dhalika lẹ́yìn ẹ̀jẹ̀ dídì ẹ̀yin màlẹ́kà ẹ̀ bá mi sọ́ di bá sí ẹran ó kò lómi ó di ẹ̀jẹ̀ ó kò lẹ́jẹ̀ ó di bá sí ẹran ogójì àkọ́kọ́ ogójì kejì ogójì kẹta tí bá fi hàn di ogójì kẹta ni thumma yursalu al-malak fa yanfukhu fihi ar-ruh níkẹyìn ọlọ́run apá àwọn màlẹ́kà láṣẹ yìí pé yóò ti wá di bá sí ẹran lẹ́yìn lè màlẹ́kà ìwọ tí máa ń kọ kádàrà ọ̀yá wọ́n lọ sínú ìgbésí ayé ìyá yìí ọmọ tí ń bẹ lápò dùkẹ́ rẹ ni tí mo fẹ́ sọ déyàn láyé fẹ́ mi sí lára nígbà wọn bá wá fẹ́ mi sí lára ẹ wà rí i pé inú ìyàwó wọn bẹ̀rẹ̀ sí ní mọ̀ bùjẹ́ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ìgbéyàwó wa mọ̀ ń gbà náà pé nǹkan kan ti wá sọ̀kalẹ̀ síbi dáadáa yóò mọ̀ mí pù pù pù pù ibi tó ti kó nìyẹn ìgbésí ayé ẹ̀ tí ó wá débi pé ó takú mọ́ lọ́run lónìí pé òun ò ní gbọ́ òun ò ní gbà ibi tó ti kó ìgbésí ayé ẹ̀ lànàbí wa muhammad sallallahu alayhi wa sallam pàtàn rẹ̀ fún wa ni ìgbà tó bá débi kí wọ́n fẹ̀mí sí lára yomar bi arba'in kalimat yomar bi arba'in kalimat wọ́n wá pa màlẹ́yìká ni láṣẹ yìí pé nǹkan mẹ́rin kan bẹ tó kọ kalẹ̀ ọmọ òpóǹdó ti ń bẹ nínú ìyá rẹ̀ fẹ́ kó wá yìí alákọ̀ọ́kọ́ bí kápẹ́ rìsíkì yìí arsìkì ohun tí ó nà láyé tí ó fi jáde nínú ayé ìbẹ̀rẹ̀ ọlọ́run ti gbé ìrẹ́ mọ̀lẹ́kà kọ́ kalẹ̀ síbẹ̀ fún yóò ní láàárọ̀ kò ní ní lọ́sàn yóò ní lọ́sàn kò ní ní lálẹ́ kò ní wá níjù bẹ́ẹ̀ náà lọ yóò sàmọ̀ ṣe ayé rádaràda títí ó fi parí ayé wọ́n ti parí ẹ̀ o látòrí oyún nínú láti ńgbà tí ó ti ń bẹ nínú oyún inú ìyá rẹ̀ ni wọ́n ti parí ẹ̀ síbẹ̀ láàfin mọ́ sọ fún baálé mi nígbà tí ìyàwó rẹ̀ bá wá lóyún èyí tó yẹ kó kún fàdúrà púpọ̀ lórí àwọn ọmọ tí ó mọ̀ ṣàdúrà nítorí ogójì àkọ́kọ́ ogójì kejì ogójì kẹta ni nǹkan abere bẹ̀rẹ̀ nísìnyí ìgbà lọ́lọ́run fẹ́ mọ́ á bẹ̀rẹ̀ sí ní kọkádàrà olùwòláyé ni ọmọọṣẹ́ ló ṣekú ni ó síyàn ni tó fi géyàn ẹlòmíì ti gbàgbé kádàrà tí wọ́n kọ kalẹ̀ fún ìwọ ó mọ síyàn ni títí ó fi géyàn ó sì ní kó lábẹ́ rẹ̀ tó fi géyàn tó fi jáde nínú ayé Agidi ẹlòmíì yóò ní àbí tóun náà ṣe wàhálà dé òun gbọ́dọ̀ arísìkí wa wọn kọ kalẹ̀ fún wa alákọ̀ọ́kọ́ nìyẹn èyí tá n lé káàkiri náà ni ó tá n dààmú bẹ́ẹ̀ ká kún fún bẹ́ẹ̀ lọ́hùn ni èyí ni ó kọ fíìmù rẹ lónìí nísìn òun àti lòun lọ yìí o tó bá ti tán lẹ́ẹ̀kan náà nísìn ó bù nìyẹn ó gbọ́ alákọ̀ọ́kọ́ ni wà àjálìhìn ọdún òun ni ó lò láyé ogójì ni àádọ́ta ni oṣù mẹ́fà ni yóò wáyé yóò padà lẹ́ẹ̀kan náà ni ìwà aládìbẹ̀sẹ̀ okú oríire yaidukum ṣètọ́nù yaidukum fakra wa ya'murukum bil fahsha ṣètọ́nù ni ńgbà tó o fẹ́ lọ kú wọ́n kọ vingt cinq ans fún ọ òun ṣe anniversaire oní vingt ans vingt un ans vingt deux ans vingt trois ans ìdún kọdún kan ó wá ń yọ ṣètọ́nù ni yóò mọ̀ ní ọmọ iyọ̀ títí kíkó fi ká ọmọ bẹ̀ wọ́n wá rò pé òun fẹ́ lógójì ọdún láyé àádọ́ta ọdún láyé ni àádọ́rin ọdún láyé ni àṣọdún rẹ ti súnmọ́ ẹ̀yàn máa mọ̀ iyọ̀ fọdún iṣẹ́ ìṣù ni òun yọ̀ fọdún tó o ti mọ̀ yẹn tó náà ń kọ kalẹ̀ fún ẹ bóyá ìkẹyìn náà lèyí tó ń ṣe yìí iṣẹ́ èṣù ni ó lọ́wọ́ nú ẹ ọlọ́run méje olówó nínú ayé nìkọ̀ọ̀kan wa wọ́n pa màláíkà ilé ṣe yí pé wọ́n àmẹ́lí iṣẹ́ òní ó ṣe láyé ọlọ́run iṣẹ́ tọ́nà máa kọ kalẹ̀ fún àwọn ni ọlọ́run darí ìtọ́nà ọmọ bá kó kalẹ̀ fún ẹ tí ò bá ti jẹ́ṣẹ́ rẹ iṣẹ́ oníṣẹ́ tó bá lọ mú láyé yìí ó máa ṣe ni kò ní kò ní kò ní dọ́gba mọ́ra wọn ẹ̀yẹn tó máa kún fàdúrà mẹ́ni gbogbo àwa òbí láwọn ìyàwó wa bá ti lóyún tá a máa lọ sùn káàkiri ìjà láàánú àwọn ọmọ wọ̀ṣẹ́kíyù wa ọ̀sàn-ìn ànábì ni nínú inú náà ni wọ́n ti kọ́ kádàrà fún olórí bú ni ó jẹ́ títí fi kó láyé ni ni orí oyún náà ni ìjẹun tó ń jẹ lónìí ni màlẹ́kà ni wa ó ti sáyìn tẹ́nì kọ̀ọ̀kan ó ti sáyìn dòsí wa ó ti lọ́ǹtì ẹ̀ á wà bẹ̀ ọlọ́run báyìí ọlọ́run ṣe wà lórí ibu ṣèitọ́n òun là ń ròyìn rẹ̀ fúnra wa àlùkáwà ní tó ń gbà náà ni pé àlóhun kó dààmú bá gbogbo àwọn ọmọ ibùn adam òun tọ́lọ́hun òfẹ́ ni lòun mọ̀ tari wa sí díẹ̀ ẹ o ṣèitọ́n ọlọ́run sọ nínú àyà rẹ̀ ó ní kàmẹ́tẹ̀lì ṣèitọ́n ìsikọ́lẹ̀ lílì ń sẹ́nu òkùfọ̀rọ̀ fọlẹ́mẹ́ kẹfàrọ̀ kọ́ọ̀lẹ̀ ìní bẹ̀rí òmìnkì inni akhafullaha rabbal alamin ẹwẹ́ ní ẹ̀kọ́ ẹni ègbé táwa ń tẹ̀lé lónìí tá à ń sọ fúnra pé ẹja sìn ọlọ́run ẹja gbọ́ràn fún ọlọ́run ẹja wárísìkì gbàbí tó dáa àpèjúwe ẹlòmíì ó dàbí pé kí ṣètọ́ni ẹni ẹ̀kọ́ kó sọ fún yìnyín pé okfor ṣàìmúrí sọlọ́hún gbogbo àwọn ẹlẹgbẹ́ ibi tí wọ́n dé lónìí ìwọ náà ọ̀rọ̀ ara rẹ tí òun ní tẹ́sẹ̀ bọ̀ ní báyìí òun náà ní à ah, òun náà ń wo pé àkíní yóò mọ̀ dọ́gba ẹ̀mí burúkú ni tiwa wá ṣe ìtọ́nà tiwa wá ó rí o àmọ́ ti jókòó sínú ẹ̀mí ẹ̀ báyìí yóò ní àfi tẹsẹ̀ bọ̀ ni ìwọ náà wà ní ibo láàrin ìgbà yìí àfi ká dé ọ̀dọ̀ bàbá alágbájá báyìí ti ń bẹ ní kọ̀kọ̀ báyìí ti ń bẹ nínú ìlú báyìí òní wákàtí márùn-ún sì ni ọ́ kò sí ń gbà wẹ́rọ mọ̀dọ́ọ̀nì ọlọ́run ṣàìmọ̀rẹ́ sọ́lọ́run kí irun rẹ lè wó káwẹ̀ rẹ lè wó kí hajj rẹ lè wó kí zaka rẹ lè wó ẹ̀wẹ́ lomi wọ́n sọ fún nínú ẹbí pé owó tó ní o nǹkan tí ń bẹ nínú ẹbí wa yìí mọ́jọ́ ó bàjẹ́ o ọmọ yìí pò ní ọba bàbá wa ń ṣe òun ní bẹ́ẹ̀ náà ní iṣẹ́ ìṣò ní ṣètò ni ó ní ó fò ṣàìmọ̀rẹ́ sọ́lọ́run látara wọn láti mọ̀ bùn tó débi pọ́lọ́run bùn wọn kémi náà lè rérò falamma kafar téèyàn bá wá ṣe ìmúre sí ọlọ́run tó kẹ́yìn sí ọlọ́run tó ṣe ẹbọ sí ọlọ́run tó lòdì sí ọlọ́run tó kúwà tí ọlọ́run bá ò fẹ́ ṣètò ní kọ́lẹ̀ ìní ìbàrí omi mo ti parí iṣẹ́ mi lára rẹ̀ ọ̀ya èyí tèmi fẹ́ yanjú mo ti yanjú ẹ̀ nìyẹn ìní akhafullaha rabbal alamin à èmi ṣe tọ́ni náà tó ń wo èmi náà pàtẹ́lẹ̀ mú fòyà ọlọ́run mú páyà ọlọ́run bá àkíyèsí alákọ̀ọ́kọ́ ní lọ́jọ́ gbẹ̀ndẹ̀l kìyàmà gbogbo àwa tá à ń tẹ̀lé ṣètọ́ọ̀nù ẹni ẹ̀kọ́ ẹni ìgbé ǹjẹ́ a rí ṣètọ́ọ̀nù sójú nítorí ẹni tá a rí sójú alẹ́ tako ẹni tá a rí ǹjẹ́ alẹ́ tako yóò mọ bẹ́ẹ̀ lọ́dọ̀ àpẹṣẹ ẹrú òun ni ẹ wò ń gbà tó ní kẹ́yìn ṣàyìn mọ́rẹ́sì ó ní ìní bari ummink a mo bọ́ pábọ́sẹ̀ mo yẹn ju ara rẹ̀ ìní akhafullaha rabbal alamin èmi náà dẹni tí ń páyà ọlọ́run lọ́jọ́ ti tó ni ṣé ṣètọ́ọ̀nù ń páyà ọlọ́run àbí ń tàn ọ́ jẹ́ ṣètọ́ọ̀nù ẹni ẹ̀kọ́ ẹni ìgbésẹ̀ tó wá ṣe láyé òun là ń júwe fúnra wa ni lọ́lọ́run fi sọ fún wa nínú alukur'an ó ní inna ṣètọ́ọ̀nù lakum àdúwù ṣètọ́ọ̀nù ọ̀tá yín fattakhidhuhu àdúwà ẹ mú lọ́tà ẹ mọ́ mú lọ́rẹ̀ẹ́ àdúwù na adhaliyun ọ̀tá láéláé ni mundu nasha'atina látìgbà tọ́lọ́run ti dá wa bẹ́ẹ̀ yẹn mẹ́rin bá ní ṣètọ́nù lòun fẹ́ mú lọ́rẹ̀ láyò kò ní tán rí bó bá lọ rí kò ní dé rí nítorí kíni ọlọ́run ní ìnẹ́mẹ̀ yẹ́dùn xìbẹ́hùn lìyẹ̀kúnú mi asáàbì náà iṣẹ́ tí ṣètọ́nù wá ṣe Sunna TV ń pèpè bẹ́ẹ̀ ni ṣètọ́nù pápá ní ó ní ó ní ó ní TV tiẹ̀ náà bá a bá orí WhatsApp lónìí tá a orí Facebook tá a orí gbogbo ẹ̀ lọ ẹ́ rí i pé àwọn TV ṣètọ́nù ó pọ̀ ń bẹ́ẹ̀ aṣèitọ́nu ya'idukum al-fakra wa ya'murukum bil-fakhsha ẹ̀hún tí ọlọ́run ò fẹ́ tánà bí ò fẹ́ ẹ̀ rí i pé òun ṣèitọ́nu mọ̀ tàrí etí tí ó mọ̀ tàrí wá sí díẹ̀ wò eléyìí ọba tó kó mẹ́ kó tó yí sínú eléyìí òun wo tv títí ẹ̀ nìyẹn o bọ́ Sunna TV ṣe ń pèpè pé ẹ tẹ̀lé ọlọ́run ẹ tẹ̀lé Sunna Nabi wa Muhammad bẹ́ẹ̀ náà ni ṣèitọ́nu ní tv títí ẹ̀ náà tóun náà sì ń pèpè innama yad'u hizbahu liyakunu min ẹ bá tẹ̀lé mi ẹ lọ́la ẹ bá tẹ̀lé mi ó lọ dáná fẹ́ni ẹlẹ́nu ó lù wọ́n jìbìtì ó lu agbárí fún wọn ó mọ̀ ta gbogbo ẹ̀ yóò mọ̀ bọ́ sí i innama yadu hizbahu liyakunu min ashabi nar liyakunu min ashabi sa'ir òun náà ń pèpè ni ń ṣe dáwà ni ń pa àwọn ènìyàn pé bí èmi náà bá wọn ná kó má jẹ́ mi nìkan ìyá yìí ẹ jẹ́ àjọ pọ̀ tá àjọ jẹ́ iṣẹ́ tí ṣe ìtọ́nù wọn ṣe láyé ni o ti ń pèpè ń ṣe dáwà ìwọ náà ń tẹ̀lé ìwọ náà ń tẹ̀lé inú yóò mọ̀ wá dùn ẹ mọ̀ ní ah èrò mọ̀ pọ́n bí ìjọjọ́ gidi lọ ah èrò nìkan ló jáde báyìí ah bẹ́ẹ̀ ni òun náà ń ṣe dáwà ní ń pèpè ni òun ó pe tiẹ̀ títí títí tí ilé ẹ̀kú olùmí asábì sàáyìr kẹ́yìn pápá lè mọ ẹbẹ nínú àwọn tí wọ́n jẹ ìyà gidi lọ́jọ́ gbẹ̀ndẹ̀l kìyàmọ̀ nínú náà nítorí ṣètọ́n òun ti gba kádàrá pé òun inú náà lọ̀rọ̀ tòun ó parí sí tó bá sì ní fi ń lu agogo káàkiri lórí portable lórí whatsapp lórí gbogbo ẹ̀ náà tí gbogbo wa náà ń wò lónìí bẹ́ẹ̀ bá díẹ̀ ẹ̀dẹ̀ ọ̀dọ̀ ẹlòmíì lónìí ẹ bá wọnú youtube lásán ẹ rí i pé ṣètọ́nù ní tv ẹ̀ ń bẹ́ẹ̀ táwọn yẹn ṣí kálẹ̀ tí wọ́n ń wò ọmọ mùsùlùmí ò gbọ́dọ̀ bá wọn nípe ń bẹ́ẹ̀ ìhun tí sunna tv wà fún nìyẹn alukurani júwe rẹ̀ fún wa tv olóyè ká wò láyé ọ̀rọ̀ olóyè ká gbọ́ láyé ìrìn olóyè ká rìn láyé shaitan kò ní jẹ láyé tèmi kò sì ní jẹ láyé títì náà lára fíìmù tí shaitan fẹ́ fún fẹ́ fún wa gbogbo ẹni tí shaitan bá di kó bá gbèsè ayé láyé níjọ́ abá déwájú ọlọ́run bá ọba Allah wa shaitan nínú ayé alukur'an mi tún lè léyò lamma qudiya al-amr tọ́lọ́run bá bá wa parí iṣẹ́ bùṣe ọmọ àlìjẹ́nà ó di ọmọ àlìjẹ́nà ọmọ náà ọlọ́run kó yà wáyà òun náà di ọmọ náà ọlọ́run ti dá yọ̀bù ṣe ṣètọ́nù wọn sọ pé inna Allaha wa'adakum wa'adal haqq ọlọ́run bá bá aláà ó ṣẹlẹ̀ káwà ní fún yín pé tẹ́bà ti tẹ̀lé mi ọlọ́run tẹ́ tẹ̀lé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀rọ àlìjẹ́nà ṣètọ́nù ó fẹ́ dá àwọn ọ̀rọ̀ kan padà fún gbogbo àwọn tí ń tẹ̀lé láyé lálkìyàmà lamma qudiya al lamma qudiya al-amru lamma qudiya al-amru bọ́lá wọn bá ti parí ìdájọ́ ẹni kọ̀ọ̀kan wa tọ́mọ àlìjẹ́nà lọ àlìjẹ́nà tọ́mọ náà lọ nù náà ọlọ́run kò ṣe wá ń bẹ̀ ìdọ́nu wọn ni inna Allaha wa'adakum wa'adal haqq ọba tó ní òní ọba kápá ayé ọba kápá kìyàmà ọba ọjọ́ ẹ̀san ó ṣàlùkárà ní fún yín pé tẹ́ ẹ bá fi lè tẹ̀lé ọlọ́run tẹ́ tẹ̀lé ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ẹ̀ di ọmọ àlìjẹ́nà nígbà tí gbogbo àjọ ń bẹ láyé wọ̀wọ̀ àtúkùn èmi gan lára tí mo jẹ́ ṣe ìtọ́nà èmi náà sọ mi pé ara ọlọ́run ti ṣàlùkárà ní tiẹ̀ èmi náà ṣàlùkárà ní tiẹ̀ tèmi náà fún yín náà pé tẹ́ bá fi lè tẹ̀lé èmi ṣe ìtọ́nà níbi ìyá ọlọ́run lọ́jọ́ ti tòní ìyìn lágbára kan láti lè ràn yín lọ́wọ́ mọ́ bàbá òun gbọ́ dáadáa ọlọ́lá ayé òun gbọ́ dáadáa tó fi agídí fi wá ọlá tó fi agídí fi wá ipò tó ń dààmú àwọn ọmọ ládùúgbò tí ṣètọ́nu ń tiẹ̀ tí wọn náà tó ń gbà àkíyèsí òun ọlọ́run ràn án lọ́wọ́ ó dépò láyé òun ràn án lọ́wọ́ ó lọ́lá láyé òun ràn án lọ́wọ́ ó níyì láyé bẹ́ẹ̀ ni àlùkáwà ní tóun ṣe náà ni pé òun ti wá ṣe àwọn tí wá déwájú ọlọ́run lónìí fa akhlaftukum ìwà lágbára kan mọ́ báyìí èmi náà mò ń bẹ lọ́wọ́ ọlọ́run bọ́ lọ́rọ̀ tèmi náà ò já sí. wa ma kana li alaykum min sultan gbogbo ohun tí mo sọ fún yín pé mo lè ràn yín lọ́wọ́ mo lè ṣe gbá mo lè ṣàwọ̀ adéwájú ọlọ́run mi lágbára kan illa an da'utukum mo pè yín láyé ńgbà tá à ń bẹ láyé ni o fastajabtum li ẹ wá jẹ́ pé mi ṣètọ́ ni ẹni ẹ̀kọ́ ẹni ìgbé ẹ mọ̀ mi ẹ rí mi ńgbà tẹ́ ń bẹ láyé ni ṣètọ́nù mọ̀ béèrè ìsẹ̀jẹ̀pùtùn ní ẹgbẹ́ pè mí ṣé ẹ rí mi ni ṣé àti ẹgbẹ́ ní ìdára báyìí nísìn ṣé wọ́n rí ṣètọ́nù òòrè wa ń purọ́ mọ̀ pé iṣẹ́ ìṣù ni iṣẹ́ ìṣù ni èṣù náà ń kọ́ yóò rí yóò jẹ lórí ẹni tí ó bá ti tẹ̀lé ọlọ́run tí ó tẹ̀lé sunna nabi wa muhammad sallallahu alayhi wa sallam yóò máa sọ pé fala talumuni ẹ wá o lónìí ẹ má dẹnu àbùkù kọ́ ẹ̀mí ṣètọ́nù ẹ má bú mi ọlọ́run lèmi náà bẹ́ẹ̀ náà ṣe ń wá ayé lèmi náà ń wá ayé yẹbi jẹ́ mi ni mo wà lẹ́kọ́ rànlọ́wọ́ yẹn ọba yín pé mi mi ṣe ìtọ́nà ràn mí lọ́wọ́ nípa nǹkan báyìí ìgbà tó ti yẹ pé mi náà ń wá láti jẹ́ pé kí n rá àwọn èèyàn tó ń jọ sórí ibú bí èmi náà mo bá ràn yín lọ́wọ́ ló bá tẹ̀lé ṣe ìtọ́nà fẹlẹ́ tẹ̀lé mú ni ṣe ìtọ́nà mo wá sọ fáwọn tí wọ́n bá tẹ̀lé tí wọ́n bá di ọmọ nípa ẹ má bú o ẹ má bú mi ò lẹ́sẹ̀ kan lọ́rùn ń dọ́gba o sin ọlọ́run arsìkì ń bẹ o sì gbórúkọ mùsùlùmí sórí o sin ọlọ́run ọlá ń bẹ àdánwò ni o ṣètọ́nù ó ti ń bọ̀ ó ti ń jọba nínú ayé ẹ̀ yàídù kùmùn fàkàrà alikawa ni tó ṣe pé òun sọ ọ́ dẹni àbùkù ẹni tálákà ẹni tí ò ní gbádùn láyé tí ò ní gbádùn láyé kìí àmọ́ ètò ìṣẹ́ nínú ìgbésí ayé ẹ̀ ìwọ ni ó lákìyèsí kó padà sẹ́yìn ó ṣe a'udhu billahi minash shaitonir rajim kó bẹ̀rẹ̀ sí ní máa kírun gbogbo ọ̀nà tó gbà tí fi ń wọlé sí ọ lára ni kò kún fádùn àkọlọ́hún lè jìnnà walumu anfusakum ara yín ni ẹ bú lónìí yóò tán gbogbo àwọn táwọn lo agbára iṣu lẹ́mọ̀ sọ pé talent tó ti lọ tó ti bọ̀ lára fíìmù tọ́nà òun fẹ́ ṣòfò wọn lọ́jọ́ gbìndẹ̀l kìyàmà láàrin ṣètọ́n ní pẹ̀yìn láṣẹ yìí pé ṣeun tí ò dáa tó kóun lè jẹ́ lákòóbá fún ọ òun ni ṣètọ́n ni ẹ mọ̀ bùnmi òun Lumu ànfọ́sàkùn ara yín ni ẹ bú tẹ́ ẹ bá ní làákàyè tẹ́ ẹ bá nírò rí dáadáa ma ana bi ẹ sì ní làákàyè mà á náà bí musrihikum mi ò lè gba yín lẹ̀ lọ́jọ́ òdìtò ní o tán ọ̀rọ̀ bá wá débẹ̀ ò dúró ṣètàn ní òun ò lè gbà yín lẹ̀ lọ́jọ́ òtítọ́ ni pẹ̀lú gbogbo ọlá tẹ lò láyé pẹ̀lú gbogbo ipò tẹ lò láyé pẹ̀lú gbogbo jàlálà tẹ lò láyé pẹ̀lú gbogbo ìrìnkúrìn tẹ ìrìn tẹ fi màánà bí musrihikum yóò lágbára àti lè gbà yín lẹ̀ lọ́jọ́ títò ni wa ma antum bí musrihiyya ẹ̀yin gángan fúnra ara yín ẹ̀sìn lè gba èmi ṣètọ́nù pàápàá ńlẹ̀ èmi náà ti kó sínú àgàjà tí ń bẹ yìí inni kafartu bima ashraktumuni ṣe é rí wọn tẹ́fi di bíi pé èmi ṣètọ́nù lẹ́ ń mo bọ́ pa mo bọ́sẹ̀ o gbogbo èyí tẹ́ ń ṣe tẹ́ ní àwọn ṣètọ́nù ló kó bá wọn làwọn fi ń sin gbá làwọn fi ń sin àwo làwọn fi lọ tọ ọ̀nà báyìí ló fi di pé owó náà dé lọ́lá náà dé ipò náà dé rárá o mi ò lọ́wọ́ nu gbogbo ìtẹ́ ṣe ni. inna zalimina lahum adhabun alim gbogbo alábòsí ẹ gbọ́ dáadáa alábòsí lọ́jọ́ gbẹ̀ndẹ̀l kìyàmà á ń bẹ fún wọn ìyà ń bẹ fún wọn àkíyèsí tó yẹ kọ́ mọ́ mùsùlùmí mọ̀ sí ni pé ibi tí ń bẹ lónìí ṣé ò lọ́wọ́ ìṣúnú ìmọ̀ tó o ní lónìí ṣé ò lọ́wọ́ ìṣúnú ọlá tó o ní lónìí ṣé ò sí ọwọ́ ìṣúnú bẹ́ẹ̀ ipò tó o dé lónìí ṣé ìṣepò lọ rí bàbá kan ni wọ́n dà kan pọ̀ papọ̀ mọ́ kan ló débi tó o dé lónìí tó bá jẹ́ bẹ́ẹ̀ náà ni aṣetán ya'idukumul fakra ẹ̀yin ò gbọ́dọ̀ jẹ́rẹ̀ pẹ̀lú ṣètọ́ọ̀nù ilé ayé yìí ọmọ mùsùlùmí à tó fẹ́ ṣorí lẹ́yìn àti lẹ́kìyàmà ẹ wọ́n lọ́hùn ń sọ fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam alam ahadi ilaykum ya bani adam alla ta'budu shaitan innahu lakum aduwwun mubin ṣé mi ò ṣe lálùkàrà ní fún yín àtọkùnrin yín àtọbìnrin yín àtọmọdé yín àtàlágbà yín àtàfà àti imam àtẹnudí òfà àtọlọ́lá pé ẹ mọ́ sìn ṣe ìtọ́n ẹ mọ́ tẹ̀lé ẹ gbọ́ Adama adi hadi ilaykum ya bani adam an la ta'budu ẹ kò sí rere ń bẹ ah agbado gbáǹdì ni agbọ́dọ̀ tẹ́ǹdì ni mọ́dàwọn àfáàní lóhùn ah bá àfa kan bá ń lọ ṣe bẹ́ẹ̀ àdéhùn ni fún un ìwọ ọmọ wo tiẹ̀ ń tọ́ lọ́hùn wí ìhun tó lọ́hùn sọ pé tẹ́ ẹ bá ṣe ẹ gbàládá tẹ́ ẹ bá ṣe lè ẹ jìyà òun ni kí wọ́n sá fún ẹ ní alam ahadi ilaykum ya bani adam alla ta'budu shaytan innahu lakum aduwwun mubin alákọ̀ọ́kọ́ ta tó fojú hàn láyé ṣètọ́n ni ṣọ̀rọ̀ ta lé ni ṣètọ́n ni rẹ̀ wọlé fi wọlé sí ọ lára ni bí ṣètọ́n bá ti jọba nínú ayé yóò mọ̀ dààmú ẹ̀ ládùúgbò yóò mọ dààmú ọ níbi iṣẹ́ yóò mọ dààmú ẹ nínú àwọn ọmọ yóò tún mọ dààmú ẹ nínú àwọn ìyàwó ọ̀tá tó fojú hàn bàbá ńlá ọ̀tá ni ohun tó ti mú tó jẹ́ pé ó ti kó bá ànábì adam ali sọ̀dáàtù sàlám pẹ̀lú ìyàwó ẹ̀ bí wọ́n jẹ́ ẹ̀dá alákọ̀ọ́kọ́ oyè olè mọ̀ fura yìí pé eléyìí ah yóò wà lẹ́yìn títà wọn náà iṣẹ́ tó wá ṣe láyé ni o tẹ́sí ìtọ́nù wọn ṣe láyé òun ni bí mùsùlùmí bá sì ń bẹ ìròyìn ìròyìn ṣe ìtọ́nù yóò mọ̀ wà nínú ẹ̀mí ẹ̀ ìròyìn ìròyìn ṣètọ́n iṣẹ́ alikawa ni yóò mọ̀ wà nínú ẹ̀mí ẹ̀ yóò wà nínú ẹ̀mí ẹ̀ yóò wà nínú ẹ̀mí ẹ̀. àwa ni ká kún fún bẹ̀ lọ́hùn àwa ni ká kún fún àforíjì títọrọ lọ́dọ̀ ọlọ́hùn gbogbo ẹ̀mí tí ṣètọ́n ẹni ẹ̀kọ́ ẹni ègbé ti jọba nínú ayé àǹfààní bẹ́ẹ̀lẹ̀ fún láti lè wá títúmbà kó ronú ẹ̀yìn torí kò sí èrè kankan mẹ́ tí yóò dibi pé yóò gbà lọ́dọ̀ ọlọ́run òun pẹ̀lú ṣetán gẹ́gẹ́ bí gbogbo àyàtà kà fúnra wa yìí wọ́n dẹni àtakò wájú ara wọn níwájú ọlọ́run lọ́jọ́ gbé nàlẹ́ kìyàmà ó ní ìníbàárí mink mo bọ́ pa bọ́sẹ̀ orí mi gbàdúmọ̀ mẹ́lá yìí ni kọ́lọ̀ òní mo jẹ́ gíga ni mí ni fúnfún ni mí ni wèrè ara rẹ̀ tí ń jẹ́ ṣetán yóò tún wá ní ìní àkọ́fúnláhà rọ̀bẹ̀lẹ̀ àlẹ́mí yóò mọ̀ ní èmi náà ń pààyàn ọlọ́run lọ́jọ́ ti tòun ọba àgbáńlá ayé ìwọ ni wá wò méjì ni bẹ́ẹ̀ yẹn bá ti tẹ̀lé ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ṣètọ́nù ní lágbára láyé tí bá ń bọ̀ ọlọ́run wọn dáàbò bò rẹ̀ ẹ gbọ́ dáadáa bánabi ṣe ń pèpè máwọn ànábì tó ṣíwájú ṣe ń pèpè báwọn òjíṣẹ́ ṣe ń pèpè láti gba náà ṣètọ́nù ẹni ẹ̀kọ́ ẹni ègbé òun náà láwọn ọmọ ogun ètí gbogbo wọn náà jọ kó ìpè pípé wọn ń gbé dání báyìí tí wọn ń pè é pé wọn lágbájá mọ́ tẹ̀lé wọn èmi ni ó tẹ̀lé bó bá wá fira rẹ̀ ńlẹ̀ tó ṣàdúrà tó kírun tó kún fún bẹ́ẹ̀ lọ́hùn ó dára wọn ìwọ náà mọ̀ wá takò wọ́n máa takò ọlọ́run wọ́n máa takò sóra níbi wa mọ́ ó tún lè kí ó pàápàá gan kí ṣe ìtọ́nu lò kó tún yáyà tí ó mọ̀ tú ìtúkìtì ó ní ó mọ̀ tú àdísìmí tí ó fi mọ̀ sọ àwọn èèyàn nù ní ó mọ̀ lò kọ́nà ọmọ yóò jọba nínú ayé wa ṣèitán gbogbo ẹ̀yàn mọ̀ yá wa nínú ẹ̀sìn Islam iṣẹ́ ẹ̀dá tí a mú lọ́rẹ̀ ẹjẹ́ àfihàn yí àwọn ọmọ ní kékeré ṣèitán kì í ṣọ̀rẹ́ wa ọ̀tá baba ńlá wa nabi Adam alayhi salatu wassalam àti yẹn ńlá wa ni èyí ti wá rí táwa fẹ́ amú lọ́rẹ̀ bí ò bá lọ́wọ́ nínú ayé wa lónìí á débi tá dé àdìsá nabi wa Muhammad ayé al ni sì ń bẹ̀lẹ̀ ohun tá a dà nínú ayé wa á dà ká jáde nínú ayé ká mọ̀ ká wá kánjú ni ká wá kún fún bẹ́ẹ̀ lọ́hùn nítorí wọn ni mọ̀ fà á lè mọ̀ kánjú bó bá sì ti kánjú òní kọjá kádàrá yìí tí wọ́n kọ kalẹ̀ ẹni tó bá ti tán ó bẹ̀rẹ̀ òṣì nìyẹn bí sẹ̀kán tán ló fẹ́ lò láyé ó bá lọ arísìkí dizan alájò tán tán ó ti parí ẹ̀ vẹ́tàn tó kún kan wọ́n mọ̀ fún ọjẹ́ ni odò ló wà nẹ́niyẹn odò lọ́la nẹ́niyẹn odò nípò nẹ́niyẹn ó wà tọrọ bára báyìí fi kún ni nítorí arísìkí ẹ̀ ó ti tán ó ti blọ́kì kọ́ńtì ẹ̀ ẹ̀ báyìí ti blọ́kì kọ́ńtì yẹn lọ́dọ̀ ọlọ́run ṣètọ́ni ò ní kò sí ohun tó kù ní sí ni pé kó mọ ara rẹ̀ nínú ayé àránṣẹ́ ọlọ́run àtìlẹ́yìn ọlọ́run ọlọ́run mọ yọ ọrẹ lára wa o ọlọ́run mọ jẹ́ olágbára nínú ìgbésí ayé wa ọlọ́run mọ ṣe lọ́rẹ̀ wa ọ̀tá wa ni o ṣe ní èdè jẹ́ pé ìjà wa tiẹ̀ kò ní parí láyéláyéláyé bẹ́ẹ̀ ni o ṣe fẹ́ nìkankan wa ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين سبحانك اللهم بحمدك نشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين الله